ìlú Ògbómọ̀ṣọ́ ó ìlú akọni ni àwọn èèyàn tí wọ́n sì tẹ̀ àwọn ológun ní gbogbo wọn. tí à ń bá ń bọ̀ láti ìsàlẹ̀ ìjẹ́rù tí a fẹ́ débi pàtẹ́mọ́ta ilé kan wà tí a ń pè ní lágídígbà àwọn ilé yẹn ti ṣáájú kó tó di pé. sọ tẹ̀dó síbi tí ó tẹ̀dó àmọ́ àwọn ní àkọ́kọ́ tọ́kọ́ dé Ògbómọ̀ṣọ́ gangan òun là ń pè ní alẹ̀ tápà ni ó sì jẹ́ ọdẹ olóògùn àmọ́ irin ni máa fà ibẹ̀ ló ti gbó sí ó dé ṣáájú gbogbo wọn ó ní ẹni àkọ́kọ́. ẹni kejì òun ni Òǹsílé baálẹ̀ Ìjẹ̀rú eléyìí ìjà oyè gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ló mú dé Ọ̀yọ́ kí nígbà tó sì dọ́yọ̀ wọ́n lé owó ẹyọ sílẹ̀ wọ́n wá ní kí ni ìtumọ̀ owó ẹyọ ẹ̀ ẹni ẹni ọba ti kó kan yọ lọ sógun tọba sì ti lè ṣe ẹni ọ tẹ̀lé tó mú dé ọ̀yọ́ kó tiẹ̀ sọ fún bóun sì lè ṣe dọ̀bálẹ̀ lẹ́ẹ̀mẹ́ta nu ọba kó owó tiẹ̀ lélẹ̀ ó sì lọ sógun ọjà ogun torí kọ́ jagun ọba ọ̀yọ́ wá ní kí wọ́n lọ tulẹ̀ fún ní ibi tó wà ní ìjẹ́rù ó lẹ́nìkejì ẹnì kẹta òun ni Òrìṣàtólú baálẹ̀ Sàpá àti Pàkú láti gbọ́ pé ó wá ìlú tí a ń pè ní Pàkú yẹn Ògún ní baálẹ̀ Òrìṣàtólú ló ṣe pa èèyàn ó wá ń sá ó ń sá bọ̀ níbi tó ń sá dé sí lòkè ọ̀rá ní Pàkú níbi tí. Eh, Ògbómọ̀ṣọ́ grammar school tó wà ìsápá ni màá gbè ìsápá yẹn ló di orúkọ rẹ̀ ó náà lóògùn gan-an ó ní oògùn púpọ̀ alágbára ni babaláwo sì ni òun náà dé ṣáájú sọ̀hún gbogbo àwọn tá a máa ń sọ ẹ̀ka tó ṣe olùgbọ́n ìgbọ́n ìrẹsà ìkòyí gbogbo wọn ti wà ṣáájú ní agbègbè wọn ṣùgbọ́n ẹni tí ó dé sí kẹrin òun náà jẹ́ ìbàlùbá akandíẹ gbogbo àwọn wọn dé ẹni tó dé kàn òun ni sọ̀hún ògúnlọlá kì í ṣogúnlọlá tá à ń pè ògúnlọlá ògúndìran ògúnlọlá ògúndìran ló kọ rẹ̀ níbi tó dé nígbà tó ń bọ̀ yóò dé sí ní ọjà àgbo ní ti ibi igi àjàgbọ̀n yẹn ibẹ̀ ló gbé àpò ọdẹ rẹ̀ ló gbé kọ́ sí kálukú ní sì máa ń lọ tí máa ń lọ múlẹ̀ ibi kálukú bá rìn dé àwọn tí wọn jẹ́ alágbàǹgbà náà ni àwọn ológun àtàwọn tí wọn sì tó lóògùn. sọ ní ọmọ àkẹ́yìn tó dé ṣùgbọ́n ní ìjọ kan gbọ́ wà ní abúlé tí dáná gẹ́gẹ́ bí ìtàn àṣẹnu dẹnu ó èéfín iná ọba wa tọ̀ lọ sí ọ̀dọ̀ bí ó ti rí èéfín náà ọba baálé òkè ìlérin alẹ́ òkè ìlérin òun ọ̀mọ̀ pé ti débẹ̀ ṣáájú òun àálẹ̀ náà sì mọ̀ pé ẹnìkan ti dídé ṣùgbọ́n ẹ̀fín iná ọ̀tọ̀ dé ọ̀dọ̀ rẹ̀ gbà tí wọ́n kíra wọn tọ̀ bó ṣe pọ̀ dẹni wọn. lẹ́yìn náà ó tún gbúrò wípé òun sílé wà ẹ̀yìn oníjẹ̀rù ó tún tọpa rẹ̀ lọ ẹ̀yìn náà ti wà ń bí nǹkan kan bẹ́ẹ̀ náà ni àkàndí ẹ now nípa bó ṣe ṣe báyìí ọfà eh, àwọn èèyàn mọ́ra bí ó ṣe jẹ́ pé ó lọ sí ọ̀dọ̀ olúgbọ́nù nítorí pé gbàtọ́dọ́dọ̀ àti wọ́n dé ọ̀dọ̀ olúgbọ́n igbọ́n ti wà ṣáájú Ògbómọ̀ṣọ́ bíi ìgbà ọdún méjì sẹ́yìn kó tó di pé ibi tá à ń pè lÓgbómọ̀ṣọ́ ẹ̀ ọ̀tẹ̀dọ̀ ẹ bẹ́ẹ̀ bá gbàgbé ìlú Ògbómọ̀ṣọ́ àárín àwọn ọba láéláé ló wà àwọn Ìrẹsà Ìgbọ́n Ìkòyí àwọn ọba yìí wọ́n yí ká láàrin nígbà tí wọ́n wá ń jọ ń ṣe lọ́wọ́ ni ah ẹ̀jẹ̀ àkókò so ẹgbẹ́ àjọṣe wa ẹ̀pọ̀ ká sọ di ẹgbẹ́ tí a máa ṣe ìpàdé tó ṣe pé ogun ò ní lè yà wá tọ̀ wọ́n bá ní ọ̀dà kí alẹ̀ òkè lérin kó jẹ ẹni tí olórí táwọn máa ṣèpàdé lọ́ẹ̀ alẹ̀ ni kò lè gba ìpàdé. bàbá olúgbọ́n ńkọ́ olúgbọ́n ní ìpàdé tí wọ́n bá ṣe òun gẹ́gẹ́ bí àgbà tí òun sì jẹ́ babaláwo tí wọ́n bá ṣe kí wọ́n máa fàbọ̀ wá bá òun tí wọ́n bá sọ òun máa fi ọwọ́ sí tàbí káwọn jẹ yẹ̀ wò tọ́ ńgbà wọn sọ fún òǹsílẹ̀ náà wọ́n ní àwọn ọ̀jẹ́ ìwọ sọ ń gan-an ìwọ ni kí Ògúndìran Ògúnlọlá ọ̀jẹ́ eh, alága àwọn olórí bí wọ́n ṣe ń ṣèpàdé nù tí ọ̀tẹ̀ tí ọ̀wọ́ ṣùgbọ́n bí a ṣe gbọ́ nínú ìtàn àtẹnudẹnu. Eh, ìyàwó Ṣọ̀ún lọ́rùn gbẹ̀kùn òòṣà àpòpò ní máa bọ̀ òòṣà àpòpò lòòṣà ògìyàn nílùú èjìgbò ni wọ́n sì ń pè ní òòṣà alá níbòmíì wọ́n máa kiri ọjà àwọn Ìjẹ̀ṣà òṣòmà ló wọ́n máa ta aṣọ àwọn aṣọ kíjìpá nǹkan kan wọ́n wá ńgbà tí sọ̀hún sí ọdẹ lọ ìyàwó rẹ̀ rajà láwìn ọkọ ọmọ níjọ́ tí ọwà àsìnwó ọba sọ̀nba ìyàwó rẹ̀ lọ́rùn gbẹ̀gùn àti ẹni tí ń tajà òṣó máa lò lọ́wọ́ àbí pé kí ló dé jẹ́ ń sá sọ̀rọ̀ ọkọ̀. ọjẹ́ ń lówó ni sọ wá ní à ah, kò ní sùúrù wọ́n sọ pé owó lọ́jọ́ yóò san òun ọ̀sán owó ọbẹ̀ títí kò gbọ́ ah, báwọn òṣòmọ́ àlẹ́ ṣe máa ṣe láyé ìgbà náà bí wọ́n ṣe sọ àlè máa sọ ń àwọn àṣẹ rẹ̀ wá bí sọ̀nù pé ah wọ́n lèmi lọ́kọ rẹ̀ wọ́n sanwó ìjẹ̀ṣà ọgbà pé onídandan wọ́n gbà owó inú wọn á bí sàn bàbá mú òkà bàbá fi gbá ìjẹ̀ṣà ní ojú bí wọ́n ṣe sọ ọmọ yìí lọ́lẹ̀ ọba kú ọmọ ọ̀dọ̀ kan wà ẹnìkan wà tó jẹ́ ọmọ lọ́dọ̀ wọn nígbà náà lọ́hùn ọba ní ah ah ah bàbá ọdún ògùn lọ bàbá yìí ti kú ẹ pààyàn ó ní kó má sọ̀rọ̀ mọ́ ó lóun ò jì báwọn kan ṣe sọ wọn ní tó bá jẹ́ pé ọmọbìnrin ọ̀ yánú kó sọ pé kan ní ìbá pé ọ̀pá ọ̀fọ̀ ìbá tó bá pọ̀ fọ̀ ni ìjẹ̀sà bá jí gbà tí ọ̀rọ̀ yíwọ́ onítọ̀ ta ni ó ṣèdájọ́ inú ìpàdé wọn bá ní kí wọn lọ bá bàbá olúgbọ́n bó olúgbọ́n rí i ní à èèyàn ní ọlọ́gbẹ́ ní ipa o bàbá lọ́yọ̀ọ́ ọ̀bọ̀ ọba wa mú idà ó fi ránṣẹ́ kí wọ́n lọ fún aláàfin lọ́yọ̀ọ́ o aláàfin àjàgbò ó ní ó wà ní orí oyè ṣùgbọ́n kó tó wá máa lọ téèyàn bá ní àwọn ọ̀rẹ́ láwọn ọ̀rẹ́ gidi tí wọ́n ń finú hanra wọn kò dàbí èwe sìn wọ́n ní ìṣúra tí wọ́n lò fún ọ yìí ìdà tí wọ́n fún ọ kí ni káwọn ọ̀gá má ti lọ wọ́n bá lọ sí oko aláwo wáyà ikú ni wọ́n pa ni kí làwọn ó ṣe babaláwo wá mú èpo igi àpẹ́ àti igi ògbó ọwọ́ àfògbókùn nígbà tí ọdẹ eh, Ọ̀yọ́ ìgbà tó yọjú wọ́n ní kí n fún yín ní kíní ìdà ni pé ká pa ọ́ ògbó sì ni pé kó o gbó kọ́ ọ tọ́ yé epo àpẹ́ ni pé kọ́ ọ pẹ́ láyé bá a sọ ọ́dà títí táì mọ̀ ẹ lọ́ọ́ fi sínú túbú náà ọgbà ẹ̀wọ̀n ni wọ́n ń pè ní túbú láyé ìjọ́un nítorí inú eruku ni. irú olóòórùn yàrin ni wọ́n wà ńbẹ̀ wọn wọ́n máa sùn wèé tẹ́ni. so nígbà tí sọ̀n wà nínú ọgbẹ́ a ń sọ̀rọ̀ pé ogun ọ̀rọ̀ tí a ń jà yẹn ti pa wọn ẹ̀sọ̀ ń bá Ògúnlọlá Ògúndìrán ó ní tí wọ́n bá lè tù ńlẹ̀ òun ọ̀sẹ̀gun kóun lọ sí abúlé òun bùdó òun kóun lọ dìgbẹ́ wọ́n sì fún un láyè ó wá padà dé ó wá ní kí wọ́n ń so ibi tí ẹni tó fi kúrúkúrú bọ́ ara rẹ̀ torí wọn èrí náà rí lórí igi lọ́wà títí máa tafà bí sọ́ǹsì ni wọ́n ń so wọ́n ti tọ́ka sí lórí igi orí igi tí wọ́n ti tọ́ka sí pẹ̀lú agbára tó ní òun ti rí bí wọ́n ti dúró lọ́ọ̀kan pé ìyàdédé bíi ni bẹ́ẹ̀ ni ẹlẹ́mẹ̀sọ ọyọ̀rí níbi tí yóò wà kó tó yọrí bí sọ̀n ṣe ta lọ́fà nù ọfà tí sọ̀n ń ta ọba lọ́rùn látòrí igi lọ́jà lọ́jà lulẹ̀ ni a fi mọ ni a fi kí pé a máa a máa ẹ̀fà ta lọ́rùn kó yọ ní pọ́npọ́ tán tọ́ nígbà tó gbé orí ẹlẹ́mẹ̀sọ. So. ògbèdè ààfin inú wọn gbogbo wọn inú gbogbo wọn dùn à eléyìí ò ní lọ mọ ní ọ̀dà kan ẹ jẹ́ kó wọn máa lọ sí abúlé ọ̀hún níbi tó ń wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá ní níbo ni abúlé náà níbi tóun ti lọ dìgbẹ́ wọ́n sì gbà láàyè láti dúró sí ibẹ̀ ó padà. síbùdó rẹ̀ ìgbà tó wá padà síbùdó rẹ̀ ibẹ̀ làwọn èèyàn ojú ọ̀nà bíi àwọn èrò pọ̀ sí ni kó tó dìgbà torí pé ìyàwó rẹ̀ ti máa pọn títí máa ṣe ń jẹ fáwọn àrójẹ ni wọ́n ń pe Ògbómọ̀ṣọ́ nígbà náà níbi tá à ń gbé dúró ra oúnjẹ ibi tá à ń gbé rí oúnjẹ rà ṣùgbọ́n bí wọ́n bá wà ń lọ wọn ò wá pè bẹ̀ ní àròjẹmọ́ bó lọ ń lọ àbí bó láti pàdé yín ẹ jẹ́ á pàdé ní abúlé ṣọ̀hún níbi tí àti máa dúró jẹun abúlé ẹni ó gbórí ẹlẹ́mẹ̀sọ́ kalẹ̀ bí a ṣe wá ń pè ní agbóhùn ọ̀gbọ́n á pè ní ògbórí ẹlẹ́mẹ̀sọ́ mọ́ títí títí tí ni wọ́n wá ń yí tẹ́ di Ògbómẹ̀ṣọ́ ńgbọ̀ ya ó di Ògbómọ̀ṣọ́ bí orúkọ yẹn wá ṣe di orúkọ tí ọgbà gbogbo àdúgbò tí a ń gbé nù tí ẹ bá tẹ́ ẹ bá sì ní gbàgbé tẹ́ bá wo igi tí máa ń hó ibẹ̀ ni. ilé ẹ̀kọ́ girama Awóyàyà wà nísìn igi tó wà ń bẹ̀ igi tí máa ń hó níbi rest house wà níbo lẹ́ ń lọ ibi tí igi máa ti máa hó yaya ahó yaya kíní wọn máa hó lòdì okọ bí èrò ń bá tí wọn ń lọ tí wọn ń bọ̀ níbo lẹ́ ń lọ a ní a lọ sí Ògbómọ̀ṣọ́ bí ó ti ṣe dé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tí ó fi di orúkọ ni wáyé o sọ̀n wá ní ngbò torí bóun ti jẹ olórí òun ló di ẹni tí ń pàṣẹ bí sọ̀n wá ṣe di ẹni àríkì ẹni àríyọ̀ ó ṣe gba oyè nù. ní ìjọ́hun ní ìjọ́hun tí bàbá Olúgbọ́n bí ìtàn àtẹnusọ dẹnu tí ń bá ń bọ̀ wá sí ààfin sọ̀rọ̀ Ṣọ̀ún ọ̀gbọ́dọ̀ gún wà gẹ́gẹ́ bí ọba kò gbọ́dọ̀ jókòó pé mo jókòó lórí àpèrè ṣùgbọ́n ní ìsìn ayé ti yí Ṣọ̀ún ti di olórí bákan náà ni alẹ́ òkè lè rìn tí wọ́n bá fẹ́ ja ogun tí wọ́n bá fẹ́ di pé àwọn fẹ́ ṣèpàdé ogun ọ̀dọ̀ rẹ̀ wọ́n ti ṣèpàdé lọ́sàn-án ní ọ̀dọ̀ alẹ́ òkè lérìn ibẹ̀ ni wọ́n ti gbogbo nǹkan ogun tí wọ́n ó ṣe ibẹ̀ ni wọ́n ti múra rẹ̀ gẹ́gẹ́ bí ibi olórí nítorí náà bí sọ̀n di olórí nìyẹn àbẹ̀bẹ̀ a máa pè ní akẹ́ẹ̀dẹ́ gbẹ̀gbọ́n tí ẹ bá sì kíyèsí nínú bíbélì ni ẹni tó bá rí obìnrin rere fẹ́ ọbọ̀jì rere ọlọ́run pàdé ìyàwó Ṣọ̀ún jẹ́ ọlọ́yàyà ọlọ́yàyà tí wọ́n bá wá ṣèpàdé yóò ṣe ẹ̀wà fún wọn èrè tó bá ti ṣe ẹ̀wà tí wọ́n bá ti jẹ ẹ̀wà tán ọtíkà wọn ò mú wọn máa ṣe àwàdà gbogbo wọn ìdí èyí fi dùn mọ́ wọn tí wọ́n fi ní kí wọ́n máa ṣèpàdé ní ọ̀dọ̀ Ṣọ̀ún ṣe é sì mọ̀ pé àwọn bàbá wa ní ọtí mọ́rọ̀ gúnlẹ̀ téèyàn bá ń ṣèpàdé tó bá ti di pé wọ́n ṣèpàdé tán téèyàn bá ti fi nǹkan sára àwọn ọ̀rọ̀ míì tẹ́ ẹ lè gbọ́ wọ́n ó gbọ́ ọgbọ́n míì tí ò sínú ẹlòmíì tí ò fẹ́ sọ yóò sọ nítorí náà nítorí ìyàwó rere tí sọ̀n ní ìyàwó tó ń kún lọ́wọ́ tó fi di ẹni tí ó di gbajúgbajà ìlú mọ̀ọ́ká.